91 èyí suratul an'ami ọmọlọ́run àyà àyà kọ́ àná ẹ̀dá ìṣe àràmà bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما قدروا الله حق قدره إذ قالوا ما أنزل الله على بشر من شيء قل من أنزل الكتاب الذي جاء به موسى نورا وهدى للناس تجعلونه قراطيس تبدونها وتخفونها وتعلمون كثيرا وعلمتم ما لم تعلموا أنتم ولا آباؤكم قل الله ثم ذرهم في خوضهم في خوضهم يلعبون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ugwe duani bia muhammad sallallahu alaihi wasallam dabalu kasheyi manyu ugwe ya dị n'islam ka kpaọla anyị anyị adọkatụ anyị lụla kwugbo kalikadi alụkatala ayaki 91 ihi suratul an'am dalu ma gba ya gida yi wayi ayi ọjọ́ ẹ̀nà fẹ́ lọ aṣọ olùka ọ̀nà kàmi bókùnmá dọ́má kí yahudu kuma alụkma shushekpa ọjọle alụkma ma boji ma mọjọn ọlụ kọla kuma aka kumadu kumadu bọjọ anẹ kuma ma boji ma mọjọn ngọjọ aṣọ ụlọ kanwi ami yahud kuma boku malebi anabi musa alaihi salam a amma ta mahadini anabi musa kpailọ Ọjọ na fẹ́lọ́ni wà máa kádàrúláhà haka kádàrìhì yẹni máa bòjì máa mọ́jọ́ òjì méèkì ṣùgbọ́n hmm, ìbò dẹ̀ ń máa máa mọ́jọ́ máa dẹ̀gàhì ọjọ́ dálùkì ṣùgbọ́n ẹ̀hún ṣì tákọ̀jọ́ kàkíní máa bòjì máa mọ́hùn ní ìdíkàlù tó dùn máa ṣe káà. ma anzalallahu ala basharin min shay ọjọ́ idoli ta fi dúrọ́gu ojú ẹ̀nà dú èfìlẹ́yìn ẹ̀hùn màkàí rẹ̀ ọjọ́ ẹnu kọlá hìrẹ́ màkàí má bòjì má múhùn ẹ̀hùn kìí ṣítákọ ojú ẹ̀nà fẹ́ olóde dáyé rọ́gu mẹ́ni yahadikọ anabi sallallahu alayhi wa sallam ṣí nana kìí ṣe yahudu kuma adọ́kí malik ibn saifi ọnwụlele meni ene ka yoyo nyichi ṣe yoyo ya ṣe nukwu efu nana òun ìwọ́ gbá níbi sallallahu alayhi wa sallam ya jọ ìwọ̀n ya jọ ìwọ̀n ọjọ́ àdín islam níbi ẹni àdín islam ṣọ̀kẹ̀ṣà ìṣe òun ẹni ṣọ̀kẹ̀ṣà ìṣe ya jà níbi ìwọ̀n òun àníbi ẹni tọ̀ tó kù kẹ́ yẹnu ṣológun bẹ́ pọ̀ ọjọ́ ẹni kìdà àtẹwọ́rọ̀ ọ̀gùn yana she ma ka kini e ha taura olita fi ma kuma le bola kuma gwanyula ohun malik ibn saif sha na ki sha nu mangi she hadi ni ma ishe molita fi atewura nyonyo ngani bi ani tonado ku ke e holita fi ma ataura e she ma ka kini ojo da ya rọgbu e tewura taura le ki aka kini ene du ki sha nu ma ki yoyo ki nu kpefu.

ine no litafi du ko jodo ro gwa dun e don pa bien yen ate ora de domon ise sha alqurani ke tegen ojo da alqurani rogun ojo da te ora rogun ojo de olitafi du rogu oje na dun ukolai ki kai ihojo bo ane ka okolai ihe ga ahia ojo bo ane ka okolai lọ na enwu lọ na kakini akuwe kaka ojo dolita fituro gugeni ha ila dunga kakini ojo hamona chijo ihon ihon unechi ihon aljanushi taki mumaka ojo ayo fufu onwa ngo dokpa magen ile ya adiho kan ile kidei dena meni ya ibojo ibojo an e ojo yin boy nai kakini ojo ise na okan yin ishenarweju todo agunu gide ishe meni ene ngore eha mewola emuka junyi eleko emuka joyi igbogbo abakamu jam enga usha ikidugba to kana ena nga abakana e ena e la kana aduma jela take ekwana ekwana majoyi e atumano manya e jije odan ehoma kwatele junyi eh ugbeju shede ha laime ta obila ha amangora la ma se en supo yi ma eku ma kuri yan todu amurita ti kojo na fe uladu rogwa wa yi da ogu jẹun ujenwe ise amani m dashi ujenwe efu m ujenwe edo ujenwe imi onye ise todu kedo na ọjọọ ka adui imia imani sujenwe onye ise wimia nke adị ma na iwu anyị ke adụkwa hiwa nshamu litafi kọjú ẹnẹfẹ ụlọ adúrọ wí nshamu nusẹ kọjú ẹnẹfẹ ụlọ ke akpẹmaru anyị ịma na adìlabari wa mana aṣu ka kà hinitọ ọjọ dẹ o akọjọ ka máa ṣe dẹ o ọjọ tẹnẹ ń wáyé nù ọjọ tẹnẹ ń wáyé o amadu atọna tọna ọjọ ṣé ọmọ ẹni ọjọ ṣe ẹlẹn ha imú akójú ayé òfófó taka àmọ́ na ká lè ka ayọ̀n àmọ́ nkè ányéjún. taka mi mọ ki ma ń ijun ilé aha àṣọjọ́ máa bọ̀ ìnà yìí ẹnu mẹ́nu ọjọ́ ọ̀ṣẹ́ náà kà yín ṣe ń ọjọ́ ki gbeju kì í n òun ìṣe ń ẹnkì ma tákì máa dọ̀lẹ́ táfi dúró ọ̀gùn ní ma tó lẹ́yìn ẹni máa kádàrú láha haka kádàrí yìí ukọ̀lá ọjọọ iho jimojo ihu bwane ma qadarullah haqqa qadarihi idh qalu ma anzala Allah ala bashar isha mani bashar sho nada bashari hmm bashar sho nada yani ojo idan du rogu wojo enedun ihamunan ele ade olemi ise ojo se dole ta fi rogu ise kamu le ta fi rogu ya se pamu ni se rile tona ojua na fayolo yadi dalilia yadi huja eki nufahi kiadu nga kakini eh ukolaifu makaisha yala ngidan yani qul akauma ma man anzala alkitaba alladhi jaa bihi musa yana kai bolala ololon maliku yiki kolagidai ibojo anai kaunka kini man anzala alkitab ene sheneki do littafi la roguta bo littafi la da alladhi jaa bihi musa eki musa kina o littafi eki musa nala an shodo littafi lala in sha at-taura eki malik ibn sayfi ma ya mi yahudi ki bo shaka kuma lebo ma se je kakini ojo ondo littafi la rogu yene enu meni kakini to eh

kuma libo unsha teura de amma gba teure ki shufa ne amu na ide unsha teure ki de ho ami ami ami christian ajo yi isho unu e kojo do rogbe original lele ele unshi ufa we ene du ki libo ishufa ne efe un ishufa ne efe shubi eshubi ugbogi todu ishe nke ehokatun e, e, e se ken ehumaune ya dabere yunge dalu ka alquran nu woki dai dai to do ta fi du ko jo na fa lo mu do ragu ise na loju eki dai nuran wa hudan linnas ufana ise opapa yin ase wa mu ne seun kuma le bo to dan to do ojo adabere ju te fun yana olita fi lala tajalunahu qaratisa amai takuma na konye fi amo takida atawra madoro wamala mali amemu kokwe ho onugo litavilala mehu konye hamo takida kibo toda ma konye hamo takida kibo yi ha wa tukhfuna kathira eki lebute na dome eki amengeju ihe nkọjọ dụrọgwe ha mọdọ da kidefi atawra lala malia mahuko kwe hulita filaga gada mahuko nyi hamo takada unshi qaratis yidahi jamu qirtas unsho takada de ma konye fun enwe kiramedo efun takishele ohun medu ngamune ila ma otejugede amune unshi bok mamanu matawra ndeki mengo lia mengo ha mengo mune ngonye fun ikojo makan mehọla emiri onye ọjọọ ọjọọ ka ahụ na ada nwa anyị wa ọjọọ ka ahịrị macha nwa anyị mme ha ama ọda ọda ọjọọ kiko ji ha tewarala mahụ kpailọ anabi sallallahu alaihi wasallam ihe zamanin ma na eh, ami yahudu ugbon ma ma kibo meji she ugbo anabi sallallahu alaihi wasallam zinahuma ṣeyi òun máa ó gba anábì sọ́ọ́ sọ́lọ́ mẹ́ta anábì ìbò méjì máa ṣe ìzina ṣe máa ṣe na ore tòdúlà àtẹnì tó kẹ́ṣọ́ ọ̀dà ọjọ́ ojima anábì ẹni kúṣọ́ ọ̀dà ọjọ́ ojima ẹni ẹ̀tọ́ yẹni tọ́ ọ̀dà ọjọ́ náà yà ṣe ojima iṣẹ́ ọ̀dà èkè wáyé alukura nìtan ẹ̀hún ṣọ́ ọ̀dà kìdójì bó máa ṣe zina ehò lítàfíẹ́mẹ̀ àtẹ̀wòrà.

fa'tu bi tawrati fatluha in kuntum sadiqin yani me da tawra la yaken me gba to kana ali kana du kina ali o ko le me kai do ka gba iṣẹ́ ti ṣọ̀gẹ̀ ṣáwọ́ mẹ́ka yìí ká máa lè máa yá mí àtẹ̀wọ́ra lẹ́dọ́á ká máa jẹ́ ẹnẹ́kẹ́ ìhùn máa tó kí gba ya aya ìbókù ma ṣì zina ẹ̀hún ṣe ọ̀dọ̀ ọjọ́ oji ma gba gba ìrẹ́gba ìrẹ́gba ìlú gbókọ̀ ọ̀dọ̀ ọjọ́ gẹ́gẹ́dẹ́dẹ́ táàkì mọ́ ọdún gbòó ma. kaki enwe kama ka ha ilala ehenwe ile gbakpo yi yeni ahụmagwọ itali obilata aka kuma ya wee fe o kuma danye ọmụma ishe ni yahudu ka ohun ṣe riga holo ọgwẹ adọkị abdullahi ibn salam idehuma ọmọ ohun ihugbeju ma ṣe ma kaki ẹni uwe ka ẹgbọkatulẹ dọ ẹnyatẹ e ugbọkẹdọ ọbụ ma lalẹ dọ kwuo mẹ́ni mọ́ọ́dún kó kaki ọdọ̀ ọjọ́ kìdé hà tẹ́wọ́ra ìlójú jẹ́ ní kàmàkà ẹ̀ gbọ́dà kìdé hà tẹ́wọ́ra kìdé hà tẹ́wọ́ra ọjọ́ ẹni ẹnẹ́dú kìhìzì náà ṣe kìṣe na ore kóbì òpólò máa gbóhùn ṣé kò kìlẹ̀ kú kìdé ìdé nù àṣẹ máa ekidai eh, eh, onshesha nwe ijo dudu kisha we ha e ha kele amune ene izi na shesha hima na ore ma wetali dari ishan ke ashe na ore ma ro polo e gbogbo nya tuku akodo ojo dai dai meni ye abe abe e o ma do dai we ha constitution o sha akaya ka na pa ibo e nigeria o ngari bi ani to kama ali

nkọjá náà fẹ́ olókè káyọ̀ ẹni tẹ́jẹ́ alúnahu karatisa ẹni tòbùdú na ha eku tẹ́nà dọ́mẹ́ gbà lẹ́lẹ̀ ee lẹ́lẹ̀ mahu kọ́nyé hamọ̀ takida tahmamudu ngamune onse ami bok ma jamanu gbodo efume mama mọ kuma gbole tafin kuma manu man tamana adela teju gede ma ise la umedu ngama kakini ekide onse ọdọjọ yíyá se onse ọdọjọ ní. ekide se aliki bó ami ẹ̀kú dá se ashe na guna min malamai ala ya hadin islamu ma jọ mọ́ èkì máa ṣe ọ̀dọ̀ ọjọ́ máa kó dùn wá mọ̀ nẹ̀ mẹ́nà akọjọ́ kàí rẹ̀ akọjọ́ kàá máa ṣe rẹ̀ yà ṣọjọ́ kàí. yẹ́nì wọ́n tó fún náà kẹsíra yẹ́nì takùmẹ̀ náà kí àmàwéwe àmàwéwe tá a mẹ́ onsieke dɔ mɛma gban dɛ ihɔ dɔdzɔ dagunu kuma dɔ de ihi dɛ ma dza yi dɛ ihi ɔda okpele egwu yɔ ibo kuma mashauri kuma shizina ɔdzɔ ni ɛnɛ dɔri davi lɛ rɔbu ihuma e dujuwe ŋu agba yi e. tẹjàlúna karatisa tubduna ha wa tukfuna kathira obìlọ yọ ni wa ulimtum ma lam ta'lamu antum wa aba'ukum ọjọ́ wọn mú màdúmẹ́. umekume manne kobin tame tame e kwe kume tame tame atame, menu mala kobin ama todo olita fi e kojo do rogula la me olita fi la e gba tame humala ne ugbo ko tame wa me ka kini ma anzalallahu ala basharin min shay ojo na fe olo yóò ká níbi kama kakini to ojo ondori kakila rogu atewra lala ojo ondorogu qul allah kakini ojo ondorogu todu college de iwa ubi ni kojo te ojo he ni te ye ni ene dolita vie ka anabi musa na ala rogu ta she mama do he nfa edo he ma kakini to ojo ondorogu ye nkole me ka obi anmo lala kakini ojo dolita bi do rogu aya na dunne ile shole mi onyi shi yani summa dharhum fi khawdihim yal'abun emohid koma ka kini ojo ohun dolita fi larawu obila ẹkọ na make fi khawdihim ma je hiyachi ma ma ṣe la yal'abun ma je hun kuma na ṣiya ẹhun ṣẹta ọkọla yìí ka kini ma anya kẹrẹ bọ ọjọ ọjọ kété ma anya adágọgbọ ọjọ òṣọjọ náà dẹ todo ọjọ́ ẹ̀nà fẹ́ràn lẹ́ni ẹ̀kọ́ náà máa máa jẹ ìyá sí máa máa ṣe à ilẹ̀ ìdùn àkàyìn ọjọ́ ọkọ́ náà máa nù ìdẹ̀ ìdá kẹ́kọ̀ọ́ ọmọ ẹ̀kàyìn ní gbódúkẹ̀rá lọ́lọ́ ẹ̀ abami ló kẹ́yìn àṣì ẹ̀ gbódúkẹ̀ ló ẹ̀ abami todo ọjọ́ ọdún ọmọ ẹ̀ ṣùgbọ́n ẹ̀ wá iye ìwé ẹ̀ àdàbí à ọjọ́ ẹni àmì ẹ̀kọ́ náà máa ẹ̀hún dúkìrù méjú ìhìlẹ̀ máa tola eli ami ibo ma chadoro ojo ma tadoro ojo ma ja che un meju eh ene ki ma ni un se ise gbo ihagu ni belali eh eh ibe ma sha ma chadoro ojo ha so ma ja le dalu ki be se bonu ko ja le ibo ma tadoro ojo ha so ma ja le a ki be he le onu ja le eh ojo e via me ọjọ́ ni dárùhùn fi khawdihim yal'abun ekidai shi ofetin ice ofetin ice wibo kidai ma yi bo duk ma dikpa ma nito ẹrun dúkì reju ẹ ṣe ìlẹ̀ ẹ̀gú kẹ́chi ẹ̀mí ilẹ̀ ìdú dẹ̀hun ìyàchi kẹ́nà ṣe ìṣẹ̀hun dú ìṣe ogbó ẹnu ìkọjú ọkà kí ni ma kí ṣe ń ẹ̀tẹ́ kẹ́nà ṣe ọjọ́ náà dàbí abóhùn ọjọ́ kẹtẹ́tẹ́ todúlà ọkọ̀ lẹ́kìdá ìkọjú ọkà ẹ̀ṣọ́ fẹ́tí omi ṣe ọjọ́ kìí ṣàbọ̀nẹ́yà ayà kìdọ́gbà hàn. وهذا كتاب أنزلناه مبارك مصدق الذي بين يديه ولتنذر أم القرى ولتنذر أم القرى ومن حولها والذين يؤمنون بالآخرة يؤمنون به نعم وهم على صلاتهم يحافظون يعني وهذا كتاب yẹn ni èkì dẹ́ àwọn ṣólítàfì òmúnáńgọ́ o ugbolítàfì yẹ́lá dẹ́ alukurani dẹ́ yẹn ni wàhádà kìtàbùn yẹn ni èkì dẹ́ anzalnahu yẹn ni nǹkan ṣọjọ́ òun dúrọ̀gú dálùkì dá tẹ́wọ́rá rọ̀gú lẹ̀ nǹkan ṣọjọ́ òun lẹ́wọ̀n dólítàfì èkì dẹ́ olitafi- ma di ma ni e, mama daalụka ọjọọ dolitavie ma ma alịbọ kuidurọgwụla ọjọọ na-efe ụlọ nla dolitavie giderọgwi olitafilele mubarakun mubarakun ọjọọ na-efe ụlọ ni olitafile ṣe olitafi na albarka onyeṣe alquran ṣe olitafi na albarka onyeṣe albarkan wanu kadin albarkan ina itapan malaria wadi albarka ishi wada igala da inu ba shalan wada arabic da yau ha albaraka kitabun mubarakun to ayon eh, shi ta albarka ugba marab albarka shi ziyada da adumanyu enwe eh, dumanyu abakan ita gbegbe le to la alqur'ani yin ojo na fayo lani la yatihi albatilu min bayni yadayhi wala min khalfihi alqur'ani sholi tafiongi chie ki ito gbegbele ehun tu ki se won lemi ineke gudu tunye fun gbegbele lo gba won abeki lubiun ise te akiteyin ateyi enike wa da ise point ki tete kedun no ja alqur'ani gbegbele o gbegbele o le an omi ka utetaka kainito megona ki le akide ikide ajoyi ki isi abapa ohun madu ta no ugbo duuu ifile ayoi la ya ayɔe ugbo du kama abakpa ŋsɛŋnɛ ɔla abakpa ŋsɛŋnɛ kima sụkpɛ kia wee hamu nenu ŋsɛŋnɛ ma adzɔ ɔdza ŋsɛŋnɛ ma adzɔ ɔdza iko du ŋsɛŋnɛ gbitere kima sụkpɛ kia de hamu ɔdza kia de hamu nenu ụdza ụmata dza kpaa kpaa ama abakpa ugbo du ike ɛletụbọ kaịn ahi hijab ka e na oji e ya ma ọ̀gbẹ́gbẹ́lẹ̀ eleti oje a na-amenefu ishe na-ama efe okumadomo wee kenye hijab nne kada ngoji ma on sheshi hijab tan igale ka ke ka gini shi hijab she tani ba ishe lan ene ke nyu omon e ke ko boji man am ko boji ma ma e pigbe e ma e ke pu egbe ma he mu ma me odo obi obi kanta ti prison to da to do ma ngi islam Eh, ah, to egona eh, ka igbo ma islam dusie nwa ọla mama ma dusie amenola to enki lola pa poki mama maike chama maike cha amabakpa la oji nwoshi alukurani ikide gbakwa agbadema amana ebe ka kini teyini ina na duki ne gba kwa ba a fi eh? é um mamá có com marubane binan é eh? o litafi du com mamá có mabane islam na macha islam to é um que lola ni che ma biti mamá lo corani eh? du mami copy um du male ubodu malo manya duhu ma o pai lo ikisha eh, marare ojo ili mashekeshe ba mauduhu ama bagba amana yoshi kamali tengini ni todo ojo na fe olo ise ma lo gba kaki ni ohun adeju ta alqurani kide gbogbo nya ti ko ma kila ina ndu kine ke gudu efun gbegbe la amon litafi ki boko ojo na fe olo korogu bi takuma da alqurani rogu amon litafi lala ojo ni iso ohun adeju ton imudu ama numa ihami bok ma le bol ta bila la yani ko ama de juto bi masuhfizu min kitabillah amar ma ke de juton ma hama no joje to ta ko jo na fe olo lia e no rita fi kide on oto no nyo ene do owo gan ide fo e un ko jojo inna nahnu nazzalna zikra wa inna lahu lahafizun to lo rita fi ni che ki she to gbegbe la ikide di albarka alquran vilay hal albarka alquran wala qad yassarna alqur'ana lidhikri fahal min muntakir ọjọ́ olùtàbí gidẹ ihu lọ́la ọmọ kìíṣe ọmọ ọmọdọ́ mẹ́lẹ̀ yàtọ̀ alquran yóò jí wọn ká kọ̀mídé download kó ojú whatsapp eh, eh, handset mi alẹ́ yín kẹta yìí kìlá lẹ́yìn iṣẹ́ ń awù wàláhì ọmọ kẹ́kẹ́ ìhàmọ́ arab ní kéde tó tọ́ mẹ́ ayọ̀ ẹ̀ mẹ́ gbọ́ pé tí mẹ́ ọmọ arab ọmọ akẹ́kẹ́ ìtọ̀ ọmọdé ọmọ ẹwà lẹ́nu alukurani ṣe dojin ẹni máa tọ́yì ìhà alukurani ṣe ọmọ alukurani bì mẹ́ni kala ya musa mẹ́ni kala ya musa aya sura sura gbongi dẹ ihuka aya konu dẹ nọmba aya alala ṣe kí o one forty four òbí lẹ́wẹ̀ aya kìdóbi ń ha elshaya ki dubin mudua, elshaya ki dubin eh elshaya ki dogba wanda yake elshaya ki dogba imuduwa elshaya ki dogba ma won da yiga meni aya ki dubin ha imudua, aya ki won dubin ha ingo muduwa ele itako tako ona ko ngaki kale meni wallahi tallahi computer ni kishelen todo take dokwa lu ihudo ere ke dokwa lu ihudo ere ke dokwa lu ihudo ugile ise sha alquran ke te ke kunyu yin ami hadisi anabi sọ ọsán lọ́nà ojú ń gbà ṣáká ìṣe mímọ́ kùmà gbà mi sàn àbí tó kùmà gbà ṣáká ìṣe máma kani hadisi ya ẹnẹgbà yẹn ni abi hurera ẹnẹgbà hadisi ya abdullahi ibn abbas ẹnẹgbà hadisi ya abdullahi ibn mas'ud ìtaka ẹn kì í ṣe ṣẹ́nu àwọ̀ olóló ń ṣe alukura ni ayọ̀ ẹ̀ àkàjọ ẹ̀ alọ́dọ̀ ogun yẹn wọ́n yí kàkà alukura ni yóò yí dẹ̀ ona ko mila dohi leo mine ke dohi ujua alqur'ani ala no wallahi tallahi une ke dohi maka kini ai ai e o ji number un we se ni ke ara ah, ma ade <laughs> ke to e ki de ya do he ka kini alqur'ani e se un ki se un ki na albaraka ji e o ma keke tó lákọjọ ni òun máa lò gbà kóhun adéjú tálùkùrá nìyí iṣẹ́ kí ní ìdúgbéhùn ni ọ̀nà yìí adéjútà alukoran lè rẹ̀ lọ́nà ìbòkùn akóyúnjì olùmọ̀kó dágọ́ gbọ́wọ̀ kí a ṣọ̀wọ̀ wàláhì mi hàrà fi kété dùtìyàn sí kẹ́lẹ́ ẹ̀ kí a dùbí òun kí àwọn ṣeun ẹlẹ́dẹ́ bá ṣe ẹlẹ́dẹ́ ẹlẹ́dẹ́ tó lẹ́yìn kí iná dún kẹ́ni kédu ẹ̀ kédu pa ìlànà alukoran gbé lẹ́nu kitabun anzalnahu mubarakun o tabi ki na albarkan yi she idan yedi ki dai dai albarkan ɛlɔlaŋgɛ isɛ lɔla yɛsɛrinɛ alukur'ana le zikiri alukur'ana lɛ isɛ lɔla ololo maa konyodzi ɛlɛ isɛ lɔ ɛtɛŋunugo gɛ isɛ lɔla sɛnko ɛbi gba arabi mɛ arabi ofo hu ɛho ɛho kɔsɛ wɛsɛ kɔsɛ arabi le walahi a man wewe alukur'ana siko maami bayani siko mama bire jun dɔ ta kɛ man onyatɛ ne ma gbɔda mɛ go mɛ nya kɔsɛ arabi ɛɛ alibayani. inshallah obi obi ọwọ ịmarịta e fọm fọm ma otu nye skul alụbayan meche ma alụbayan eh, <laughs> le ugbo ma ṣe satọde and sọnde la mẹwa ma nkọcha arabi ihe m sin ama grajueti ama grajueti ọdẹ yìí ọdọ mebi onye iṣẹ yìí dá skul la yà lè ṣe nke wa enyini ni enyini enyi ni ọna ahụ ji ebi kẹgbà rẹ̀ bí lẹ́ ndu ẹgbà rẹ̀ bí mẹ́ wàláì ń dúkẹ́ gbẹ́ alùpùpù ojìlẹ̀ n'akàkọ́ nà dẹ́dẹ́ wọn ojìlẹ̀ ń dúkẹ́ hada kitabun anzalnahu mubarakun àmì wọ́ọ̀dì okokoko káwọn ẹ̀ṣẹ̀ mama gbà àjàká. ekide de albarka alukurani ẹlẹ́ ń ọdẹ albarka alukurani Egba ekwa na zero. enilada dunle ishela unden akena agbala la yela ngani lada le anabi eni harafi ke tete kagbe alquran e sheni lada monu e wa shenko ani bismi waki nyenye lahitan ani bismi harafi monu da moy eta e sheni lada onu ilada ogwagwa bismi ofo kaka taka aka ki lahi rahamani rahimi Uh, harafin uh, uh, monu dai ha bismillah rahman rahim rahima to assignment there kaka kwe mi na iji ọnanụ na kaluka ka fai kaka koji àwọn amẹsẹ ó rárá ọgá